lóto sáàbí àlẹ wa. ẹ dákun tí èèyàn bá ní lámbà mẹ́ta lódìdí lámbà tó jọjú ni o bíi kéèyàn fi bíi better life wàṣọ kéèyàn fi ta èlò lè yàn gbà. one of oh five naira one hundred and five thousand naira. lémi nìkan. ẹ tá a bá wá ní ká wá ta lọ́nà méjì èlò ni ó jẹ. lówó ni ètò náà tẹ́lẹ̀ àwọn ọ̀gá. mo gbé o kúrò lẹni bá ń kówó ẹ bá ń kówó mo ti jẹ. owó ìwọ̀n náà bá yẹn kó jẹ́ mú géèmù wa ni káàdì géèmù tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nígbà. ẹ <laughs> mo ṣe ní mo ti taari. ẹ bá ń play ẹni lamba seventeen ṣe ti kọ́ ẹ tún bá ń play lamba twenty five lábà tó wá ṣe kẹta gangan ní lábà gidi tí mo mú wá thirty hmm, three ni kiri méjì tó gbé àwọn ọmọ ní òun. mo lálàá ni. sẹ́ẹ̀rì owó awó lọ́wọ́ yìí mo rí márùn-ún ìyanyan àwọn olówó tó ti gbójú rẹ̀ nìkan bá ń fi ta olóríire ń bàbá wọn sátìpọ̀. ọ̀dà mi lójú yọ wà àti báyìí lè jẹ́ wọ́n ra ọkọ̀ ọkọ̀ tí ń fò ní wọ́n rà sẹ́ mọ́ good luck ẹ mọ̀ bọ̀dá dango tí wọ́n ta símẹ́ǹtì tí wọ́n fi kọ́ lé wa ẹ mọ̀ wọn ah, wọ́n lówó jùlọ lábàáyé ọmọ ti di eléyìí mo lè mọ̀ mú lọ báyìí. ẹ ká o ẹ ká sáko. ẹ yọ̀tọ̀ bíi wákàtí mélòó kí n tó padà wá gba lámbà yìí. bí ogún bí wákàtí kan ṣá. wákàtí kan yanyan wọn dé tán ah, nílẹ̀ yìí wọ́n rà mọ́sáàsì wọ́n rà iléèwé wọ́n tún rajà pọ̀ ti tẹ wílẹ̀ kan gbogbo rẹ ni wọ́n rà ah, lémi nìkan ah, eléyìí yàtọ̀ sí pé kí wọ́n lamba seventeen twenty five àti tírì méjì tó gbéra wọn pọ̀ tó jẹ́ thirty three lémi nìkan. wákàtí kan wà ti kọjá eré má jẹ rojọ́ ọ̀yà ẹjọ́ ọ̀yà ti mú ní sórí igbó ẹlẹ́dàá mi má jẹ ń bá wọn rò. ilé ló tó yá báyìí ah lámbà mẹ́ta seventeen twenty five mo fẹ́ lọ kówó ni o ah a kú oríire Ah. ẹ dàgbẹ́ bá ń yẹ ẹgbẹ́ báyìí wò. òkè ẹni wá ta géèmù lẹ́ẹ̀kan. ẹ ah ó mà wá. ọwọ́ seventeen twenty five thirty three mo jẹ́ o. ẹ wá bá gbowó ẹ lè wá bá gbowó wọ́n rà mọ́ sàásì wọ́n rà léwé jẹ́ mo bọ̀dà dáńgó símẹ́ǹtì wọn fi kọ́lé wa fowó ra ni ní n bá fowó ra símẹ́ǹtì mọ́ gbogbo ẹbí mi ò fowó ra símẹ́ǹtì wọn fi kọ́lé mọ́ mọ̀dà alẹ́ tó sọ́jà yìí lọ́dún pé mo jowó ẹ bá ń kówó ẹ bá ń kówó. irọ́ ẹni sùúrù kò sówó ń bì alọ́balọ́ba ah. yìí gbàgbé gbé lẹ́gbàá mi ẹ̀ gbúdọ̀ bí àgbúdọ̀ kó dúró rẹ̀ sí bì ẹ bẹ́ kó wá rọ̀pù mọ́ bí mi. ọ̀dà ló tó ẹja jọmọ lọ irọ́ bàbá yẹn máa padà wá ni. aago mélòó mẹ́fà mẹ́fà débi five thirty. ok ok ẹ máa dógó dìgbà yẹn. ẹ eh, tí ń bàbá yẹn ṣe mo lè jókòó dé yìí. Ah! mo mọ̀ sórí ire nù ràn wá o oríire tí ràn mí ò ṣe rí wọ́n ra dango ah! wọ́n ti ra dango ah! ire kò wérò. mo jí o mo jí o mo jí o ah, oòrùn tọmọ sóko ọ kù sẹ́jú kan bọ́dá lọ́tò yọ ti dé o bẹ̀rẹ̀ owó dé ah, mo ra dáńgó fún ra ṣọ́ọ̀ṣì ní ìtàkó sí bọ́dá lọ́tò ẹ̀ ń bẹ́ lé ní abẹ́ròde ẹ ti dé yọ dà fún yín ẹ ní mo rí búzọ ẹnu ẹ bá ń kówó sẹ́ẹ̀rì wọn ti ná ṣọ́ọ̀ṣì mọ́nà mọ́sáàsì. bọ̀dá dá wọ́n rà ẹ máa gbọ́n ẹ máa gbọ́n sí i ẹ jẹ́ kún dáadáa o kẹ́ ẹ gbọ́n sí i kó kún sọ́gbà àbí lọ mú mi wá. ẹ gbàdáre. bàbá Bísí bàbá Bísí irú Papa, ìjàmọ̀lẹ̀ ń tún bá rẹ̀. ẹ bá kówó ẹ bá kówó. ẹ bá kówó ẹ bá kówó. ẹ bá kówó ẹ bá kówó ni bàbá Bísí ṣé èsè pé ẹjọ́ ṣèṣe pé ẹrọ owó yìí lójú àlọ́. mo kọ́ra jí ká ló jí mi. ẹlẹ́dàá mi ò bàbá Bísí àgbàdo ìfòsí ta mi kù. Kọ̀rọ̀ ẹbí bèbí ọdún lé ẹ ń pariwo bọ̀dà lótó bọ̀dà lótó àwọn ni ó ta wá pọ̀ ọ̀dọ̀ sọ̀rọ̀. Ìyá Bísí sọ̀rí gbọ́dọ̀ orí fún ni ọ́ tí kérésì kóṣù méjì kíkọ̀ gba owó mú lọ́wọ́ jí mi ìyá Bísí lẹ́mi tí mo ti ná mọ́sáàsì tí mo ra ilé ìwé. ẹgbẹ́ gbogbo gbogbo àná olórí burúkú rẹ̀ láti tàjẹ́ mo sì dànù òsì náà ló ta ní títí tàná sẹ́wẹ̀rẹ́ ẹ̀dẹ̀ kalẹ̀ olóòtú